Richard Okorogeye ọmọ tí ó jáde kó nílé nílùú Gẹ̀ẹ́sì ní London tí ò dẹ̀ padà wálé mọ́ wọ́n ti rí òkú ẹ̀ nínú rà ni wọ́n ti rókò ọmọ yẹn nínú rà Elédùmarè ọ̀gá ògo ọba òkè. Okay á dáàbò bò yín tọmọtọmọ á dó tì yín á pa àwọn ọmọ yín mọ́ bí ẹyin ojú á kọ́ gbogbo wa mọ̀ ṣe á dó tì àwọn òbí ẹ̀ náà ó jáde kó nlé ní ọjọ́ ajé ọjọ́ kejìlélógún oṣù kẹta oṣù ẹrẹ́ náà ló kó nlé. ó kàn sọ fún ìyá ẹ̀ pé òun lọ rí àwọn ọ̀rẹ́ òun òun lọ sọ́dọ̀ ọ̀rẹ́ òun ìyá ẹ̀ ní kó má pẹ́ ìyá ẹ̀ iṣẹ́ nọ́ọ̀sì nìyá ẹ̀ ń ṣe ọmọ máa ń lọ bí iṣẹ́ lálẹ́ ó tiẹ̀ sọ fún ìyá ẹ̀ ó ní ẹ rọra wọkọ̀ o ẹ má wa ọkọ̀ yẹn sáré jù tẹ́ bá ń lọ bí o ìyá ẹ̀ ní mo ti gbọ́ ọmọ mi ìyá ẹ̀ tiẹ̀ sọ fún pé òun fẹ́ràn ẹ̀ ọlẹ́ náà ni òun náà ní òun fẹ́ràn ìyá òun bíi ti àwọn ilé ìbò obìnrin yìí ó pariwo síta wípé òun ò rọ́mọ òun kì í rìnrìn bẹ́ẹ̀ kì í jáde bẹ́ẹ̀ tó bá jáde ó máa ń tètè padà wọlé ó pe àwọn ọlọ́pàá póun ò rí Richard obìnrin tó dá a lóhùn lára àwọn ọlọ́pàá yẹn ní tí ò bá rí ọmọ ẹ ṣé àwa ló fẹ́ ká bá ẹ wá ọmọ ni ṣáwa la máa wá rí ni ó bí ìyá inú ó náwọn ọlọ́pàá ò tètè dá sí wọn ò tètè dá sí òun dẹ̀ mọ ohun tó ń sọ wípé nígbà tọmọ yìí máa jáde kò kó oògùn ẹ̀ dání ara ẹ̀ ò dáa ó ní àrùn nínú ẹ̀jẹ̀ àrùn wà nínú ẹ̀jẹ̀ ó máa ń lọ sílé ìwòsàn lọ fọ ẹ̀jẹ̀ ni ṣe rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí tó jẹ́ wípé ńṣe ni wọ́n dẹ̀ ti àwọn eh, àrùn tó gbòde kófìdì ó jẹ́ kí àwọn èèyàn wà ní ìṣẹ̀mọ́lé pàápàá jùlọ irú àwọn èèyàn tí wọ́n ní irú àrùn tí ọmọ yẹn ní àwọn ìjọba wọn nílùú gẹ̀ẹ́sì wọ́n kọ̀wé sí wọn nílé wípé irú àwọn yẹn o wọn ò gbọ́dọ̀ jáde rárá wọn ò gbọ́dọ̀ jáde rárá tó bá máa jáde ọkọ̀ ilé ló máa wá gbé lọ síbi tó ti máa ṣe fífọ ẹ̀jẹ̀ tó dẹ̀ máa padà sí sí wọ́n máa gbé padà sílé nítorí pé ewu nírú ni fúnrú àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn tó nírú àrùn tiẹ̀ láti jáde síta kíní yẹn dá láàmú yọ lẹ́nu ìrònú àti pé kéèyàn tiẹ̀ jí ní gbogbo ìgbà kéèyàn máa jí tó bá dẹ̀ fẹ́ gbọ́ ìròyìn báyìí kó gbọ́ pé iye èèyàn báyìí ló kú àwọn báyìí ló wà nílé ìwòsàn òun tó wá nírú àrùn tó wà lára ẹ̀ láyé tara àrùn tó wà lára ẹ̀ àrùn ẹ̀jẹ̀ ṣe mọ̀ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n máa ń wò pé wọ́n máa ń ní eh, àwọn onímọ̀ wọ́n máa ń dájọ́ fúnrú àwọn yẹn pàápàá wípé tó bá ti lè yé lẹ́yìn ọmọ ọdún kọkànléní ogún nǹkan kan lè má ṣe mọ́ àfi tó bá di àádọ́ta ọdún tó bá tún wá yé a jẹ́ wípé ó kú oríire ìyẹn wà lọ́tọ̀ ìyá ọmọ yìí ní èémí inú òun tóun mí jáde mímú àti lẹ́nu òun lọmọ yẹn àwọn òró wípé nǹkan kan máa ṣe ọmọ náà wọn ò gbàgbọ́ wípé ọmọ ọmọ ọdún mọ́kànléló tó bá di ọmọ ọdún mọ́kànlélógún kìíní kan á ṣẹlẹ̀ o àbí tó bá di àádọ́ta ọdún ìgbàgbọ́ tí wọ́n ní wípé Elédùmarè á wò láwòye á dẹ̀ ṣe ẹ̀yìn tàwọn ìyẹn Richard Okorogheye ó wà ní fásitì ọmọ ogún ọdún ni ó wà ní fásitì ó dẹ̀ mọ̀wé ẹ̀rọ ayárabíàṣá àwọn ẹ̀rọ ìgbàlódé ìjìnlẹ̀ lòun kọ́ ọmọ yìí ó wá di wípé ó jáde kó lé kò dẹ̀ padà wálé ìyá ẹ̀ wá pariwo pé ẹ gbà mí ẹ ẹ bá ń wọ́ ọmọ mi ẹ àwọn irinṣẹ́ tó ń gbé síta pé kó máa wo àwọn èèyàn kó máa ya àwọn èèyàn bí àwọn èèyàn ṣe ń rìn tí wọ́n wá wo irinṣẹ́ yẹn wọ́n rí ọmọ yẹn wípé ó ń rìn lọ wọ́n rí bó ṣe wọkọ̀ wọ́n rí ìrìn ẹsẹ̀ wọ́n rí wípé ó lọ sílé kan pàápàá ó lọ sí inú ilé kan lẹ́yìn tó kó ńbẹ̀ wọ́n tún wá rí i lóru tó ń rìn lọ ìgbà tèmi náà wò mo ṣàkíyèsí wípé ó ń wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni wípé òun àtẹnìkan wọ́n fẹ́ pàdé wọ́n máa pàdé níbì kan àbẹ́yàn yẹn ló pé ẹni tí ò mọ̀ rí tẹ́lẹ̀ ló pé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni lórí ayélujára ni ṣé èèyàn yẹn ló pé ni ṣé èèyàn yẹn ló lọ bá ṣé èèyàn yẹn ló sọ fún bó ṣe máa para ẹ̀ ṣé èèyàn yẹn ló pa á nígbà tó ń rìn lọ ń wẹ̀yìn kò kó oògùn dání ìyá ẹ̀ ní ara máa ń ro pé tó bá ṣubú ipe kò ń lè dìde inú àwọn ọlọ́pàá ò tètè dá sóhun ipe bóyá torí pé òun jẹ́ dúdú tó bá jẹ́ aláwọ̀ funfun ni wọ́n á tètè dá sí ọkọ̀ rò bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n ọmọ yìí àwọn ọlọ́pàá kò síṣẹ́ wọ́n ní gbogbo ọ̀nà wọ́n láwọn ò tiẹ̀ ro ẹ̀yà wọ́n láwọn kò síṣẹ́ pé gbogbo ohun táwọn ní làwọn fi wá ọmọ yẹn wọ́n wọnú omi wọ́n wọnú rà wọ́n kanlẹ̀kùn ojúlé sójúlé nígbà tí wọ́n máa wọnú ìrà yẹn ìrà ńlá ibi tí ọmọ yìí tí wọ́n ti rí ọmọ yẹn nínú ra yẹn ó jìn síbi tó ń gbé ó jìn gan síbi tó ń gbé ó jìn síbi tí ọmọ yẹn ń gbé bí ìgbà téèyàn bá kò lẹ́kọ̀ọ́ tó lọ sábẹ́kúta ó wàá lọ kú sínú ra yẹn wọ́n wo ara ẹ̀ wọ́n ní kò sí àpá kankan lára ẹ̀ bí ìgbà tán fún lọ́rùn pa àbí pé ẹnìkan lù ú ní gíga wọ́n wo gbogbo ara ẹ̀ wọ́n ní. Ni ohun táwọn ṣì ń rò sí ni táwọn ṣì ń sọ sí ni wípé kò tí ì sí àlàyé fún ikú ọmọ yẹn àwọn ń ṣe ìwádìí Richard Okorogeye ó ti lọ o Elédùmarè á dúró ti àwọn òbí ẹ o ní àsìkò yìí o mi ò mọrú àdúrà tí mo tún lè gbà fún wọn ẹ̀yin tẹ́ wá ń wò mí lọ́tún àti lósì. Si elédùnmarè àtọ́jú àwọn ọmọ yín á fi ààbò ẹ̀ tó péye á fi bò yín tìdílé tìdílé tìdílé tìdílé níbi tẹ́ ẹ ta ewédé tẹ́ ẹ ta gbòǹgbò dé elédùnmarè á fi ààbò ẹ̀ á fi bò yín ọmọ tí ìyá ẹ̀ sọ pé èémí inú òun tóun mí jáde láti mú àtẹnu òun ni Richard ọmọ tó sọ fún ọ̀rọ̀ tán jọ sọ kọ́yìn ni pé òun fẹ́ràn ẹ̀ òun ló ti lọ yẹn òun ló lọ gbé jáde nínú ìrà yẹn ìrà ńlá ìrà yẹn ibẹ̀ ni wọ́n ni àwọn ọlọ́pàá yẹn tí wọ́n kò tí wọ́n ń wa ilẹ̀ ibẹ̀ ni wọ́n ti yọ ọmọ yẹn jáde àdúrà tí mo kàn máa gbà ń sìn ni wípé kí Elédùmarè kó tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ bóyá èrò tiẹ̀ ni pé tóun bá dẹ̀ kóònú ara yìí kò ní sí ẹ̀dùn kankan mọ́ bóyá èrò tiẹ̀ nìyẹn ìyá ẹ̀ lóun ò gbà yẹn gbọ́ póun ò gbàgbọ́ pé ó parẹ́ ó lóun gbàgbọ́ tó àwọn ọlọ́pàá wọn wú jáde ìyá ẹ̀ lóun gbàgbọ́ wípé ó dàbẹ̀ ni wípé ẹnìkan ló ṣèkà fún ọmọ yẹn ó dàbẹ̀ ni wípé orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni wọ́n ti pè é ló ti lọ bá wọn wọ́n dẹ̀ ṣèkà fún un ó ní kò jọ bẹ́ẹ̀ ni wípé nǹkan kan ń ṣe kò jọ bẹ́ẹ̀ ni wípé ó fẹ́ ṣe jàǹbá fúnra ẹ̀ Elédùmarè á ṣọ́ àwọn ọmọ wa á dó tiwọn ó le lásìkò yìí àsìkò yìí le lálejò ìyá ẹ̀ ní kò dẹrùn fún rárá láti ìgbà tí àrùn má fọwọ́ bọ́jú má fọwọ́ má fọwọ́ sẹ́nu má jáde àrùn kófíìdì láti ìgbà yẹn ó ní ọmọ òun ó ń tiraka ni ó ní gbogbo ẹ̀ sù ó ní ṣùgbọ́n ọjọ́ yẹn ó ní kò jọ̀wẹ́ wípé òun ò rí ara ò sọ̀rọ̀ fóun òun ò sì rí lójú ẹ̀ òkú ẹ̀ ni wọ́n gbé jáde nínú ìra o ẹ ò ní rírú ẹ o tọmọtọmọ o àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí. Si, àsìkò yìí lé kí Elédùmarè kó dúró ti gbogbo ìdílé tó wà nú ọ̀fọ̀ lásìkò yìí kó sì dúró ti àwọn òbí Richard Okorogheye